إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانا محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لذلك ولتن مختصر زاد المعاش تتي الإمام محمد بن عبد الوهاب عليه رحمة الله أيتي أمبالو أوناني صلاة العيد وكان يبدأ بالصلاة قبل الخطبة وني نبوة محمد صلى الله عليه وسلم وما قوم كمنا شواج قطوة خطبة يفون إنو عيد contrary sí الجمعة tó ṣe pé khutba ni ó ṣíwájú bífọ́ irun títí eid irun ni ó ṣíwájú khutba fàyíṣọ́lì raka àtẹ́yìn anábi sallallahu alaihi wasallam yóò kí raka méjì yukabbiru fi ula sab'an mutawaliya yóò kabara níbi raka alákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀mejì mutawaliya tí ó tẹ̀lera wọn lè tẹ̀kbíra tún tẹ̀hìrọ́ pẹ̀lú kábára ìwọ̀run kábára ìwọ̀run òun ló jẹ́ orígun oorun àwọn tẹ̀kbíra tún tó ni wọ́n wọn kì í ṣe ọ̀ranyàn so yìí tó kọ́kọ́ kábára òun ló jẹ́ ruknu min arkani salati al-eid ìkan lára àwọn orígun ẹ̀rùn eid mẹ́fà tó kù kò kí ń ṣe ọ̀ranyàn sunna mustahabba ni wọ́n ní bayna kulli takbiratayn saktatun yasira láàrin kábára kan sí yóò dákẹ́ díẹ̀ wàlám yóò fọ́lá àńbù dhikrun mu'ayyan kò sí àdíkìrí kan pàtó tó wá látọ́dọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam níbi ìdákẹ́ díẹ̀ yẹn bayna takbirat láàrin àwọn kábára ولكن ذكر عن ابن مسعود أنه قال يحمد الله وني كتوبة ولاتي وضو عبد الله أبو مسعود إبي أما دكوة فولوبا ويثني عليه أما شيء الله ويصلي على النبي أما شصلاة فوى نبوى محمد صلى الله عليه وسلم so eléyìí nǹkan tí ó rìn láti ọ̀dọ̀ abdullahi bin umar láti ọ̀dọ̀ uh, abdullahi bin mas'ud radiyallahu anhu وكان ابن عمر يرفع يديه مع كل تكبيره بكنا وني عبد الله وما عمر اما بيوار سكي pẹ̀lú kábára kọ̀ọ̀kan وكان صلى الله عليه وسلم إذا أتم التكبير akọ̀dà fi kìrọ́ à tó bá parí kábára yẹn yóò bẹ̀rẹ̀ sí ní kakéwú fọ́kọ́rọ́ àfikúlá níbi rákà alákọ̀ọ́kọ́ anábi sallallahu alaihi wasallam yóò ka alfatiha suratul fatiha thumma qaf lẹ́yìn náà yóò ka suratul qaf wọ́fi sáàmìyà níbi rákà ẹlẹ́ẹ̀kejì iktaraba yóò ka iktaraba ti sáà وربما قرأ فيهما بالسبح والغاشية من انبامي النبي صلى الله عليه وسلم أكا تبح اسم ربك الأعلى أتي هل أتاك حديث الغاشية أكا تبح اسم ربك الأعلى نبرك لك هل أتاك حديث الغاشية نبرك لك ولم يصح عنه ghairu zalik in tó yàtọ̀ sí eléyìí kò lálàáfíà látọ̀dọ̀ anábíwa muhammad sallallahu alayhi wa sallam torí náà afáàsọ ipé fa'ida faragha min al-qira'a tí anábí sallallahu alayhi wa sallam bá parí kéwú kíkà bóyó ka sabbihisma rabbikal a'la àti al-attack hadith al-ghashiya abuka suratu qaf àti karabati sa'a kabbara yóò ṣe allahu akbar wa raka'a yóò dẹ̀ lọ fún rukun ثم يكبر في الثانية خمسة متوالية يددي لصلاك لكج تبادري درو yóò kabara níbi rákà ẹlẹ́ẹ̀kejì ní ẹ̀mà àrùn mútàwàlíyà tí ó tẹ̀lera wọn thumma akhadha fi al-qira'ah yóò abẹ́rẹ̀ sí ní kakéwú yóò bẹ̀rẹ̀ pẹ̀lú suratul fatiha fa idha sarafa tó bá ka suratul fatiha tó ka insarafa ti fa’ilan sarafa kọma mukabilan nasu tó bá di pé wá parí irun yẹn yóò dìde dúró mukabilan nasu lẹni tó dojúkọ àwọn èèyàn wahun julus alasufu fihim táwọn èèyàn ń bẹ ní jòkóó ní sáfù wọn fire izu home yóò ṣe wá sí waya wọn wàyà home yóò pa wọn láṣẹ àwọn nǹkan tí ó fẹ́ kán ṣe tí ọlọ́run wa subhanahu wa ta'ala pa láṣẹ wa yanhahum yóò kọ̀ fún àwọn nǹkan tí ọlọ́run wa subhanahu wa ta'ala tí ó fẹ́ kí wọ́n jìnà sí wa in kana yuridu an yaqta'a ba'than qata'a tó bá ṣe pé anábi sallallahu alaihi wasallam ó fẹ́ sẹ́ndì àwọn ọmọ ogun lọ sójú ogun kan yóò ṣe kí ni yóò yanjú أو يأمر بشيء أمر به وذا قوالا شكوكا شنككا يوقع شره ولم يكن هناك منبر لا يا نبي صلى الله عليه وسلم قسي منبري ni ibi tí wọ́n ti ń kí eid wa inama kana ya kutubu al'arj anabi sallallahu alaihi wasallam a ma ṣe khutbah lórí ilẹ̀ lásán ni kò kí ń gún anything láti lè fi address àwọn èèyàn náà lára àwọn ẹ̀rí tó ń bẹ fún eléyìí tí a ti síwájú orinlẹ̀ nínú sunan ibn majah àtàwọn tíra hadithi mi ike anabuwa muhammad صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم كبر في العيدين سبعا في الأولى وخمسا في الآخرة في النبي صلى الله عليه وسلم وكبر نبيه مجد irun eid alfitri الأضحى النبي adha الله عليه وسلم ó kábára méje níbi alákọ̀ọ́kọ́ ó dẹ̀ kábára márùn-ún níbi ẹlẹ́ẹ̀kejì so eléyìí orílẹ̀ lọ́dọ̀ Ibn Majah rímìdí àti àwọn àmì so bákanáà látinú Sahih Bukhari bákanáà Sahih Muslim àtàwọn tíra hadith mìíràn nínú hadithi abu sa'id khudri radiyallahu anhu gẹ́gẹ́ bí a ṣìkà jáde al'imam muhammad bin abdul wahab níbi ìfẹ́sọ́rọ̀ tí wọ́n ṣe fún zadul ma'ad wọ́n tẹ̀síwájú wọ́n ni amma kawlu fi hadithi fi sahihain wọ́n ni ẹ̀wárí ọ̀rọ̀ tó sọ níbi hadithi tó ń bẹ́nu sahih bukhari sahih muslim ipe súnmọ̀ nazala fa'atanisa ipe anamsọ̀lá asalam ó wá sọ kalẹ̀ olọba àwọn obìnrin tí àwọn yóò fẹ́ gbọ́yé lọ sí ibi ké bóyá àbí orí mímbàrí kan ni ó wà torí gbólóhùn súnmọ̀ nazala fa'atanisa ó sọ kalẹ̀ olọba àwọn obìnrin ilá àkírí sí ìparí rẹ̀ fọ̀dà àdáhùn kánà yẹ kó mọ̀ makanin mọ̀tẹ́sọ̀rọ̀ so ó pọ́sílù kò ṣe pé ó ń dó síbi ààyè kan tí ó ga wà á mà mímbàrò ní madina ẹ wà rí mímbàrí èyí tí ó ń bẹ mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi madina fa awwalu man akhrajahu marwan bin hakam ẹni tó kọ́ gbé mímbàrí yẹn jáde nínú mọ́ṣáláṣí tó gbé lọ sí ibi tí wọ́n ti ń kírun age òun ni marwan ọmọ alhakam ìkàlára àwọn olórí fọ oúnkìrọ̀ àlejò àwọn tí wọ́n ń bẹ lásìkò gbà yẹn nínú àwọn olùmẹ̀ẹ̀sìn wọ́n takò tó ṣe yẹn wà á ito mi bárò lábẹ́ ṣùgbọ́n nígbà tó ṣe wípé wọ́n mọ pẹ̀lú bana okefir bin fulch ẹni tó kọ́kọ́ maru mímbà rí bẹ́ òun ni kefir ọmọ fulch fi imarat marwan ala al-madina ní àsìkò jọba marwan ní madina ní àsìkò ìjọba marwan ní madina náà hadithi tí Abu Sa'id Khudri radiyallahu anhu tọ́gbà wà gẹ́wọ́ ṣe ń bẹ́ẹ̀ ní Bukhari oníkàrà rasulullahi sallallahu alaihi wasallam yakhruju yawm al-fitr wal adha ila al-musalla anábì a máa jáde ní ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ wal adha àti ọjọ́ ọdún al-musalla lọ síbi tàti máa kírun a kúrò nínú mọ́ṣáláṣí rẹ̀ lọ síbi almusalla àwọn afẹ́sìn wọ́n ní rízùn tí ó fi ń kúrò òun ni pé mọ́ṣáláṣí rẹ̀ ò lè gba gbogbo àwọn èèyàn torí ẹ̀ ni wọ́n á fi lọ síbi ilẹ̀ tí ó tẹ́ láti lọ kí ìrun ẹ̀jì tó bá wá ṣe wípé torí ẹ̀ ni wọ́n fi ń lọ síbi ilẹ̀ tó tẹ́ torí wípé inú mọ́ṣáláṣí ò lè gbà wọ́n sáwà sọ wípé kákí ìrun eid nínú mọ́ṣáláṣí òun ló lóore jù ní àbí kákí níta mọ́ṣáláṣí àwọn míì sọ wípé torí wípé ànábì sallallahu alaihi wasallam a máa jáde lọ sí ìta mọ́ṣáláṣí yẹn ìyẹn ṣò wípé kákí ní ìta mọ́ṣáláṣí ibi bí ẹ̀yìn ìlú eléyìí ló fi dáa jùlọ torí pé òun ni anabi sallallahu alayhi wa sallam òun ló ṣe àwọn míì nínú àwọn afa wọn ní mọ́ṣáláṣí yẹn ló dáa jù àìkí ní mọ́ṣáláṣí wọn nítorí wípé kò lè gba àwọn èrò ní Madina òun ló fà èèyàn lè wá béèrè pé ṣé kò ń ṣe bẹ̀ ni wọ́n ti ń kí irun jùmọ̀ ni ìyẹn mọ́ṣáláṣí anabi sallallahu alayhi èsì ni pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn èrò tí ìrun ẹ̀yìdì níbi ó pọ̀ ju èrò ìrun àlọ́ lápẹjúwe ìrun kò kí ń ṣe ọ̀ràn èèyàn fún àwọn obìnrin ìrun ẹ̀yìdì anábì sallallahu encourage kí àwọn obìnrin kí wọ́n jáde fún hátà àwọn tí wọ́n ń ṣe nǹkan ó ní kí wọ́n jáde gẹ́bó ṣe ń bẹ̀rẹ̀ hadithu mu'atiyya radiyallahu anha mu'atiyya radiyallahu anha ó ní amarana rasulullah sallallahu alaihi wasallam an nukhrijahunna al'awatiqa walhuyada wa dhawati al-khudur anabi sallallahu alaihi wasallam ní ó pa wá láṣẹ ìpé kó àwọn obìnrin jáde àwọn obìnrin tó ń bẹ nílé ọkọ àtàwọn tán àti ìlọ́kọ tó ń bẹ nílé àwọn oúnbíà ọlọ́mọge kákógbó wọn jáde wọ́n á mẹ́lẹ̀ ṣọ́yádùn àti àwọn tó ṣe rí pánṣẹ́ nǹkan oṣù ganú àwọn obìnrin wa amma al-huyyadu ẹ̀yẹ̀ wára wọn tán ṣe nǹkan oṣù o ní ṣùgbọ́n wọ́n yẹ ṣahadna da'awatal muslimin àwọn náà witnẹ́sì àdúrà tí wọ́n ń ṣe fáwọn mùsùlùmí ṣùgbọ́n wọn àní kíni yàtọ̀zínà musọ́lá wọn àní bá wọn kírun eléyìí ló fà tó fi jẹ́ wípé ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́sìn wọ́n ní musọ́lá al ibi tá a ti ń kírun eid laysa lahu hukmu kò ní ìdájọ́ mọ́ṣálásí àti àǹkí tahiyatul masjid ngbàtà bá dé musalla al-eid àǹkí tahiyatul masjid ngbàtà bá dé musalla al-eid bí ta ti fẹ́ kírun eid àníníká kí tahiyatul masjid contrary sí nǹkan tí ó ń bẹ ní mazhabi àwọn hanabila táwọn gbà pé ìdájọ́ masjid náà ló ń bẹ fún musalla al-eid ní àsìkò yẹn torí ẹ̀ láàfin inú àwọn afẹ́ẹ̀sìn lóde òní bí sheik Muhammad Salih bin Uthaymin alayhi rahmatullah táwọn gbà pé tí a bá dé ibi ta ti fẹ́ kí eid before kí ìmáàmù tó dé àwátá bá débẹ̀ wọ́n ní àáyàn rákà méjì fún tahiyatul masjid eléyìí lábẹ́ mọ́fẹ́ àbí àwọn hanabila ni bó ti ẹ̀jẹ́ wípé jùmúrù àwọn afá àwọn gbà pé rárá ibi ta ti ń kí ìdí yẹn kò ní ìdájọ́ mọ́ṣáláṣí náà lára àwọn nǹkan tí àwọn fi sọ wípé onídàájọ́ mọ́ṣáláṣí ni ọ̀rọ̀ tí anábì sọ wípé dàtí bí wọ́n ṣe máa sọ wípé kí àwọn obìnrin tán ṣe nǹkan oṣù mọ́wọ́nú mọ́ṣáláṣí according to ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sìn òun náà ni wọ́n náà zálà sí musalla al-eid bó ti ẹ̀jẹ́ ipé ká sọ pé kí obìnrin tó ń ṣe nǹkan oṣù mọ́wọ́ mọ́ṣáláṣí eléyìí náà kò sí ẹ̀rí torí ìmúnádókò tó sọ láfíra àwọn afẹ́sìn tán gbà wípé obìnrin tó tó bá ṣe kí bí ó fẹ́ gbọ́ bí lecture àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kí la fẹ́ ló ń belé yìí tí a sọ yìí òun ni pé irun age èrò rẹ̀ pọ̀ ju èrò irun júmọ́ àlọ́ èrò rẹ̀ pọ̀ ju èrò irun júmọ́ àlọ́ so ló jẹ́ pé ní àsìkò gbà àwọn òbí ìgan tí wọ́n lè ti kí ìrun jùmọ́ ó lè jẹ́ pé ẹ̀kí ìrun ajúmọ́ ó lè jẹ́ pé wọ́n ní kí ìrun èjì ní agbègbè gbogbo ó lọ àtẹ́mbù síbi kan náà ni so wọ́n nítorí eléyìí òun ni a fi sọ wípé káàkiri nínú mọ́ṣáláṣí òun ló lóore jù ṣùgbọ́n torí pé mọ́ṣáláṣí lè mọ́lẹ̀ akọmọdéètì àwọn èèyàn òun ni wọ́n fi lọ ń kí níta lára nǹkan tí wọ́n fi ṣe ẹ̀rí onígbé tá a bá wo àwọn ará Mẹ́kà a rí pé mọ́ṣáláṣí kàábà ni wọ́n ti ń kí ṣùgbọ́n àwọn tán sọ wípé ìtaníká ti lọ kí wọ́n nítorí wípé àti rí ààyè tí ó gbèrò ní ìgboro Mẹ́kà ó máa ṣòro torí pé ibi tó kún fún àwọn òkè nǹkan nǹkan mọ́ra wọn ni so irú bẹ̀yẹn náà náà lè ti ké wallahu alam kádó ti nǹkan tí ó gbajúmọ̀ nípa pé àwọn èèyàn máa jáde láti lọ kí ní ibi tó tẹ́ kama kì nínú mọ́ṣáláṣí ṣùgbọ́n bí kójú rọ̀ lápèjúwe àlìkì nínú mọ́ṣáláṣí tabalẹ̀ ra wọn tí wọ́n ń kí ní mọ́ṣáláṣí náà kò ń ṣe nǹkan tí

yóò dìde fayakumu muqabila nas yóò dojúkọ àwọn èèyàn wan nasu julusun ala sufufihim tí àwọn èèyàn jókòó síbi sáfù wọn fa'iduhum wa yusihim wa ya'muruhum yóò ṣe wá sí fún wọn yóò pa wọn láṣẹ fa'in kana yuridu an yaqta abathan tí ó bá fẹ́ fẹ́ndì àwọn ọmọ ogun kan sójú ogun yóò ṣe kí ni yóò sẹ́ndì wọn aw ya'mura bi shay'in amara bi tó bá fẹ́ pàṣẹ kankan yóò pàṣẹ yẹn thumma yansarif lẹ́yìn náà yóò kúrò qala Abu Sa'id Abu Sa'id Khudri ní falam yazal an-nasu ala dhalika ìtàwọn èèyàn ń ṣe nìyẹn lẹ́yìn ìyẹn ọba àwọn mùsùlùmí ní àsìkò gbà yẹn wàwọ amiru madina ó jẹ́ amiru ní madina ń gbà yẹn fi abha aw fitri níbi ìrún abha àbí ìrún fitri ìyẹn ìrún léyà àbí ìtúnu àwẹ̀ falamma atena musalla ìgbà débi tá a ti kírun ìlà mímbarùn bana okesir bin salt a wípé wọ́n ti kọ́ mímbàrí sí ibi musalla yẹn tí ò sí láyé ànábi sallallahu alaihi wasallam fa'ida marwan yuridu an yartaqiya qabla yusalliya marwan ó fẹ́ gun mímbàrí tán ti kọ́ fún yẹn láti lọ ṣe kíni láti lọ àdírẹ́sì àwọn èèyàn qabla yusalliya ṣíwájú kó tó kírun opposite tí ànábi sallallahu alaihi wasallam ṣe lòun fẹ́ ṣe ó ní fàjàbátùhù fàjàbátù mo wá ṣe kí ni mo fà jábàbá yẹjìbìdò àbí jábàbá yẹjìbò méjèèjì náà ni wọ́n máa lò fàjàbátùhù bí sáwọ́bì yìí fàjàbàbá ni ó ní mo fà láṣọ rẹ̀ ó ṣe kí ni ó gba ọwọ́ mi dànù ogun nígbàrí yẹn fàkátọ́ba kọbùlà ó ṣe kúdùbà ṣíwájú kó tó kírun láti zero ìta máa ń ṣe fún ìrun júmọ́ ló ṣe instead of kó kírun kó wá ṣe kúdùbà fọkúntùlá ugayartum wọ́n á sọ fún wípé ugayartum wàllá ẹ ti change ń tá a mọ́ mo fi ọlọ́run bá búra fọ̀kọ́lá abá sa'id marwan wọ́n sọ fún pé ìrẹ́ abu sa'id marwan kò ń ṣara àwọn sàádé abu sa'id khudri lára àwọn sàábí anábíwa muhammad sallallahu alaihi wasallam ni ṣùgbọ́n marwan ó jẹ́ lára àwọn banu umayya lára àwọn ẹbí banu umayya ni tóun náà padà jẹ́ olórí ṣùgbọ́n jẹ́ àsìkò tí abu sa'id khudri tó ṣì ń bẹ láyé so marwan ó ti ní kí wọ́n bá wọn ṣe mímbàrí sí ibi tán ti ń kírun ẹ̀ẹ́jì tí ó sí láyé ànábì sallallahu alaihi wasallam ìkànnì yẹn ẹ̀kejì ni wípé ó fẹ́ ṣe kútbà bífọ́ ọkọ́ tó kírun so sàábẹ́ yìí ní òun fà á láṣọ yìí pé ìrúnlẹ̀ ẹ̀kẹ́ kọ́kọ́ kí kó tó di pé ó ní bóun ṣe fà á lásọ ó gbá ọwọ́ ọ̀hún dànù ogun mímbàrí ó dẹ̀ ṣe kí ni ó ṣe kúdùbà fún àwọn èèyàn sòun sọ fún pé lẹ́yìn yẹn òun ní kọ̀dù gàyàrùtùm gàyàrùtùm wàlá mo fọlọ́wọ́n bá búra ẹ ti chẹ́ǹjì kúrò níbi nǹkan tí ànábi sọ̀lá àtàlámwí tí ànábi ṣe èyí tí wọ́n mọ̀ yẹn tó lálejò máa ń ṣe yẹn àtò ẹ ti lọ a lè máa practice nǹkan yẹn nísìn fakultu Abu Sa'id ni mo wá ní ma'alamu wallahi khairu mimma la'alamu ní tí mo mọ̀ yẹn ó lóore ju tí mo mọ̀ lọ eléyìí tó ń ṣe yìí èmi ò mọ̀ èyí tẹ́mi mọ̀ yẹn mo fọlọ́n búra ó lóore ju tí mo mọ̀ lọ faqala inna an-nasa lam yakunu yajlisuna lana ba'da as-salah ó ní àwọn èèyàn kí ń jòkó tá a bá ti kírun tán ọmọ ń lọ ní fàjáàtùhá kọbla torí ẹ̀ òun fi wò pé ká ṣe kúdùbà ká báwọn èèyàn sọ̀rọ̀ bífọ́ kó tó di pé àkírù sókíláfẹ́ ni wípé Marwan ó introduce in tó jẹ́ bídíà bídíà ni ṣe pẹ̀lú wípé ó kọ́kọ́ ṣe kótúbà before ọkọ̀ tó kírun contrary sí nǹkan tí anábíwá muhammad sallallahu alaihi wasallam ṣe àbúsọ ìlúkúdí rọ́jà aláwọ̀ ánú ó ṣe ìǹkàrù bídíà téèyàn ṣe kò bá jẹ́ pé olórí òun ló ṣe bídíà a ṣe ìǹkàrù rẹ̀ a ní sọ pé torí pé olórí ló ṣe bídíà ká má ṣe ìǹkàrù rẹ̀ torí náà ó pàkíyèsí rẹ̀ sí ṣùgbọ́n olórí ní ìkọlọ́wọ́n bá kó ṣàánú wa àti yẹn bá ti dé ipò agbára wọn a máa wá wọn excuses míì tó lè mọ́ lọ láti lè fi justify àwọn nǹkan míì tí wọ́n ń ṣe ẹ̀ẹ́kàn rí pé wọ́n máa ṣe nǹkan tí ó tako nítorí ẹ̀sìn gbà mí nínú ó máa ń rún yàn pé ó ní gbogbo nonsense tẹ́ ń ṣe yìí ṣùgbọ́n solution òun ni pé téèyàn bá ní opportunity láti bá wọn sọ̀rọ̀ kó bá wọn sọ̀rọ̀ so bí yàn ní opportunity láti bá wọn sọ̀rọ̀ lẹ́yìn kéèyàn bá wọn sọ̀rọ̀ lẹ́yìn àbí kéèyàn bá wọn sọ̀rọ̀ níwájú wọn báyìí so ló jẹ́ wípé anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ kan onímọ̀ àrọ́dá an yansaha li dhi sultanin fala yubdihi ẹni tó bá fẹ́ ṣe nàṣíhà fún ẹni tó jó lórí kó mọ́ ṣe ní gbangba àta kó mọ́ ṣe ní gbangba àta anábì sallallahu alaihi wasallam ní fàlíyàkúlóbe kó pa sófo pẹ̀lú ẹ̀ kó pa sófo pẹ̀lú ẹ̀ fàyínkọ́bìlà minhu tó bá wá ṣe wá àtìyẹn fún tọ́lọ̀ ń bá ní kó lórí yẹn gbà lọ́wọ́ rẹ̀ fàdákà anábì ní ń ta fẹ́ achieve náà nìyẹn kó lórí gba kíní kó gba correction ṣùgbọ́n tó ń bá ṣe é fún tí ò bá gbà wà ilẹ̀ fọkàn adẹ́lẹ́rì àlèyé tó bá ṣe é fún tí ó gbà òun ti ṣe ojúṣe títí ẹ ṣó sọ fún ó sọ fún ṣùgbọ́n kó gbà yẹn ni ìyẹn ò túmọ̀ sí pé kó wá sọ ọ́ dìjà fún so yóò wá sọ di nǹkan tí ó di public ní tí ó máa máùntì nímbàrí tí ó máa criticize olórí lórí nímbàrí yóò máa sọ́kò ránṣẹ́ sí eléyìí kò kí ń ṣe ìlànà anábíwá muhammad sallallahu alaihi wasallam tó fi kó àwọn sahabar duwanu la'alihim nǹkan yẹn lè dùn wá ṣùgbọ́n kò ń ṣe nǹkan tá sọ di wáàtí ní gbangba ta táà máa lálàsí olórí eléyìí tí a nábọ̀wà muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ àwọn sahaba radwanullahi alaihim bẹ́ẹ̀ ni tí àwọn sahaba náà tí wọ́n bẹ lórí ẹni bákanáà nábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kánà ipé ẹni tí ó bá fi lè sòdodo níwájú ẹni tí ó jẹ́ olórí alábòsí afdọ́lù jihadi ló ṣe jihadi tó fi lóore jùlọ ó ní afdọ́lù jihadi kẹlmàtò haqqin ẹ̀yìndà sultanin jari jihadi tó lóore jù ó ní kíyàn sọ òdodo níwájú olórí tó jálábòsí tó ń ṣe àbòsí fún àwọn aráàlú bóyá oúnjẹ ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ èèyàn wá lọ sọ́dọ̀ rẹ̀ èèyàn sọ tó jòdòdò fún wọn ń ka yẹn kún pa ṣe khuruju ala al-hakim a ní sọ pé nìyẹn ó ṣe khuruju lórí hakim ó lọ bá ó dẹ̀ ṣe kí ni ó sọ òdodo fún kó wá jẹ́ kébí àwọn èèyàn wà ń bẹ̀ ṣùgbọ́n ó sọ àwọn afẹ́sìn wọn ní irú eléyìí tí olórí bá ní dìfẹ́ǹsì fún nǹkan tẹ́ni ìyẹn fẹ́ sì sí wa torí pé gbà míì àwa máa ń wò pé àwọn nǹkan táwa observe yẹn ló correct so ṣùgbọ́n tá a bá díwájú olórí tá a bá ti síwájú tóun náà bá mú àwọn explanation wá a lè padà rí pé nǹkan tó ṣe ó justification àbí nǹkan tó ṣe nǹkan tí kò takẹ̀sìn ni torí ẹ alọba asọ́ fún eléyìí afdol jihad Abdul al jihad tó lórí jù ní unlike kí olórí wa ń bò mí káwà wa ń bò mí ká máa ṣe kíní ká máa inspire àwọn aráàlú pàtàkì àwọn ọ̀dọ́ a máa gbin ìgbìnkúgbìn sínú ọkàn wọn against àwọn olórí eléyìí ó tako ìlànà àwọn ahàlùsúnnàtí wàljama'a so kò sẹ́nibọ̀dì tó ní máa kọ̀rẹ́kì olórí lára súnnà ní ká kọ̀rẹ́kì olórí ká sọ òdodo fún olórí níti àwọn àfáàmì ń bẹ wọ́n súnmọ́ àwọn olórí so àfáà tó súnmọ́ olórí tó ṣe pé kó mọ gba brown envelope ó nìkan tó mọ́ so àfá yóò ṣe kí ni kò wúlò àwọn ibi tó bá rí pé ẹ fóun pa kíyèsí olórí sí ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ sọ fún wọn ṣùgbọ́n fà tó ṣe pé wọn ò súnmọ́ olórí tó ṣe pé àwọn aráàlú lòun súnmọ́ wá àti ilẹ̀ ń wájú ti ẹ̀ náà tó pọ̀ kó mọ kọ̀rẹ́tì àwọn aráàlú tó ń súnmọ́ kó fà àwọn olórí lẹ̀ fún àwọn tó ṣe yí pé kí ni wọ́n kọ̀rẹ́tì wọn kó dẹ̀ ṣe general wa àti general wa àti ní àtolórí àtẹni tí ó ń ṣe olórí náà ló bá wí nísìn olórí bóyá ó ń ṣe zìnà lápèjúwe àbó ma ń mutí àbí ó fi àyè rì bálẹ̀ àyè tẹ́tẹ́ títa àti bẹ́ẹ̀ lọ fi àwọn nǹkan ẹ̀ẹ́lẹ̀ láwùjọ àwóṣe àti tako ọtí múmu tẹ́tẹ́ títa zìnà ṣíṣe à ń gbowó èlé à ṣe wá sí tako alukurani là ń preach sunna là ń ṣàlàyé fáwọn èèyàn ẹ olórí mutí olórí ń ta tẹ́tẹ́ iye òkan wà ṣùgbọ́n tó rọ́ǹgì ní ká ní afẹ́ṣe wá sí olórí wa yìí lágbájá ọmọ lágbájá ó ń ta tẹ́tẹ́ àbí lágbájá ọmọ lágbájá ó kọ́ kí ní rìbá ẹ̀yin jama ẹ̀yin ẹ̀wò aráàlú ẹṣẹ́ kìíní kan bá ṣe ń sọ bẹ́ẹ̀ ni ọkàn àwọn kan mọ̀ lè pàtàkì lọ àwọn ọ̀dọ́ so the next thing ni kó kẹjẹ́ ká pàdé ní race course ẹni kí ní báyìí àfẹ́ṣe protest eléyìí ò kí ń ṣe ìlànà àwọn ahlus sunnah wal jamaa'ah sígbàtí àbá bá ń sọ ẹkìní kan wọ́n bá bá wọ́n ti gba aláksọ́ wọ́n ti pa wọ́n ṣe sáwọn tó ń sọ fún ṣe wọ́n fẹ́ lọ ṣe kíni wọ́n fẹ́ lọ ṣe aláksọ́ mọ̀ sí wọ́n ọkàn ń chájì wọn lásán ni wọn ní kẹ̀kẹ́ kọ́ ẹ̀rọ bí gan kò ní owó pléèdì dábújá so kí ló ń chájì wọn fún ṣe wá àti tó máa wúlò fún wọn àwọn ọ̀jẹ́ káwọn èèyàn kí ní àlà sọ́mọ̀sì ẹkìní àwọn olórí yẹn ẹkìní kankan kamọ́rán èèyàn kan ń chájì àwọn èèyàn látán ni so ẹni tó bá súnmọ́ olórí yóò sòdodo fún wọn tí ò bá sòdodo fún wọn tí ò bá sòdodo fún wọn kò sórí lárẹ̀ sheikh mohammed bin uthaymin alayhi rahmatullah lára àwọn ọ̀dọ́ ó ń bèèrè lọ́wọ́ ń jọ kan ó ní ṣe ẹ̀yìn àfá ẹ̀ kí ń bá wọn olóríṣò tọ́rọ̀ sheikh ní kí ló gbàlẹ́rò pẹ̀lú páwọn bá wọn sò tọ́rọ̀ ṣe táwọn bá fẹ́ lọ sọ fún àwọn á ní pé ó jẹ́kájọ lọ fẹ́ lọ sọ fún fẹ́ lọ correct olóríṣò àwọn òkè ń sọ publicly káwọn máa fáyà wọn publicly pé wọ́n ṣe báwọn ṣe báyìí àwọn ń bẹ̀rù fìtínà wọ́n ní fìtínà tí àwọn ń bẹ̀rù ni pé táwọn bá sọ táwọn ins bí ìgbà tó ṣe pé kí ni àwọn insáìtì ẹ̀yìn ọ̀dọ́ against wọn ni táwọn bá rẹ̀ ń ṣe yẹn wọ́n á padà nìkan gbé àwọn táwọn bá gbé àwọn ẹ̀yìn ó sọ pé kí ni ẹfẹ́ dìfẹ́ndì àwọn ẹlẹ́fẹ́ ṣe protest ẹ padà ní confrontation pẹ̀lú wọn yóò di pé wọ́n padà mọ́túnmọ́ panu yìí nì so kí láǹfààní táwọn rí ń so ní tó bá yẹ káwọn sọ fún wọn àwọn máa sọ fún wọn lẹ́yìn so wọ́n wá gbà wọn gbà ìyẹn kù sí ọwọ́ wọn àwọn ti ṣe ojúṣe tàwọn yìí ọ̀rọ̀ tán sọ yìí náà dẹ̀ ni tí ìkanú àwọn tàbí anábíwa muhammad sallallahu alaihi wasallam usama bin zaid radiyallahu anhu in tó náà sọ fáwọn èèyàn nìyẹn sọbọ́ ṣe ń bẹ̀rẹ̀ sọ ìbùkárì àwọn kan lọ bá wọn ni kírédé ẹ̀ kí bá usman tọrọ ni ta ni usman ọmọ adaraka ma usman radiyallahu anhu kala ń pè ní usman alkhalifa rashid ẹni tí anábí sallallahu alaihi sọ pé innal malaika latasahi minhu àwọn malaika gan ti jù rẹ̀ ṣùgbọ́n ní àsìkò ìjọba rẹ̀ àwọn ọ̀dọ́ kan sì gbà wípé ó ń kówó òlú jẹ ó ń kówó òlú jẹ ẹni tó ṣe pé owó rẹ̀ lójú ayé ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam àmọye owó ló fi support Islam àmọye owó ṣàìtọ́nù gbìn sí ọkàn àwọn ọ̀dọ́ wọ̀nyí kò sí sábẹ́ ọ̀kan nú wọn o àwọn ọ̀dọ́ lára àwọn ọ̀dọ́ tán wá lẹ́yìn kíni lẹ́yìn àwọn sọ̀hábà radwanullahi alaihim dàtí tí wọ́n wá lásìkò àwọn sọ̀hábà radwanullahi alaihim àwọn ní kí Usman tàpàrà sọ wípé kó yọrẹ lóyè níbi tó ti ń ka alkùránù kẹrì ní àsìkò ìyẹn ni kó tó di pé nǹkan ẹ̀ wọ́s lélẹ́wù yìí òun ń sọ yìí sọ fún Usama bin Zaid pé ẹkín bá Usman sọ̀rọ̀ ní ẹkín bá sọ̀rọ̀ ní ìyẹn wá ní ṣé bá fẹ́ bá sọ̀rọ̀ máa pè yín dání ò ní ṣe kí mi ní jẹ́rin tí ó so torí náà àwọn àfáà kan bẹ àwọn àfáà ma pè wọ́n ní kí alkhawariju alqaada alkhawariju alqaada aw alqaadiyya àwọn ò ní gbébọn wọn ní yọ̀dà ṣùgbọ́n wọ́n máa chájì àwọn tí ó gbébọn tí ó yọ̀dà ọ̀rọ̀ ẹnu náà ni wá àti ni tí a bá gbọ́ tán bí ìgbà tí ó ṣe yí pé kí ni ó ti fagbó tó ti fakókè bẹ́ẹ̀ ni ó ṣe máa ṣe lóyún ọpọlọ ẹ̀mí yóò dìde ẹ̀rọ ọmọ skúù mi ọmọ yunifásitì mi yóò kàn kúrò yunifásitì yóò dẹ̀ ju báàgì lẹ́ni yóò gba kíní ó lè gba sambisa lọ ẹ́ látara wá àti tí àwọn àfáà mi ti fi chájì ẹ̀ eléyìí kò kí ṣàtọ́dún ara àmà àwọn ọ̀dọ́ tán ṣerú ẹni o tí wọ́n dẹ̀ padà wálé mọ́ látara pé kí ni wọ́n fi gbọ́ àwọn wá àti kan tó fi chájì wọn so à ń chájì àwọn ọ̀dọ́ àwọn aráàlú ègé against olórí bí ẹ̀ṣẹ̀ wọn ti léwu kó pọ̀ tó lópin ìgbà tí ò bá di pé wọ́n ti di kèfèrí tọ́mọ̀lẹ̀ di kèfèrí náà táà bá ní agbára àti yọ wọn kúrò àti embark lórí suicide mission ẹ̀hùn mutí ẹ̀hùn tatẹ́tẹ́ ó ṣe lé ó bá ohun ẹlẹ́tọ̀ wọn fàtánà máa bá pẹ̀lú gbogbo yẹn náà ní kò tí ìtumọ̀ sí pé kálá fẹ́ ṣe kúrò jùlọ wọn lóyìí eléyìí ni tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ àwọn sọ̀hábà ridwanullahi alayhim ṣùgbọ́n kò sẹ́ni tó ní ká mọ́ kọ̀rẹ́kì olórí ààrí wípé Abu Sa'id Khudri radiyallahu anhu ó ṣe kí ni ó tíráì láti fa Marwan bin Hakam ó fa ìyẹn dẹ̀ ṣe kí ni ó jọ wẹ́ẹ̀dànù ibi tí kọ̀díyà yẹn tó parí sí òun náà ni wípé ìyẹn tíráì láti fẹ́ mú ẹkíúzì wá wípé kí ni wípé ìtàn màláyà ní sọ lásán akọ́ ẹ ṣùgbọ́n ojú kó mọ̀ pé kí ni ghayyartum wallah ẹ ti change nǹkan ni yẹn dẹ̀ sọ fún wípé ẹn tó mọ̀ kò a practicalize ẹ̀ ń sìn ó tí mo mọ̀ yẹn ó ṣe kí ni ó lóore ju tí mi mọ̀ lọ ṣùgbọ́n tó wá padà sọ́ di nǹkan tó fi ń bá fa wàhálà tó ń ṣe lára ó ti ṣe títí ẹ̀ báwọn àfá ẹ̀ ti ṣe máa ṣe nìyẹn àwọn àfá akúnnà bá ṣe máa ṣe nìyẹn wọ́n á pàkíyèsí olórí ṣùgbọ́n wọn ní sọ́ di nǹkan tó ṣe rí pé yóò wà dìran tó lùlù lẹ́nà àwọn nǹkan ní ìbẹ tó ṣe rí pé sáwọn olóyíwá fún wa ní explanation rẹ̀ ara wa máa balẹ̀ ẹlòmí ọmọ kìrìsáìsì lórí torí pé kò ń ṣòun ló ń bẹ ní ipò yẹn tóun náà bá dépò yẹn yóò rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn 2 plus 2 4 tóun máa ń ṣe yẹn ní àwọn nǹkan yẹn lè mọ́ lọ torí náà tàbá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa láwọn jẹ́ human rights activists ẹ lọ wo ìtàn wọn èyí tọ́lọ́run bá ní kó padà ní opportunity àti padà di gọ́vnọ̀ ni àbí president ni àbí minister ló jẹ́ ní ẹ wo ìgbésí ayé rẹ̀ nígbà tó di governor yẹn nígbà tó di president yẹn nígbà tó di minister àbí commissioner ẹ wo ìgbésí ayé rẹ̀ sí ìgbésí ayé rẹ̀ nígbà tó lóun ṣe kí ni tó ní òun jẹ́ human rights activist ẹ̀rìn kó ti yàtọ̀ reality máa tẹ́ lórí ohun gangan fún rẹ̀ lórí àwọn nǹkan mi ṣàpẹ nǹkan mi bẹ́ tó ṣe pé o ti ń bẹ́ ló fi ń ráyé sọ̀rọ̀ nígbà tó bá débi tí wọ́n ti ń take decision lórí nǹkan wọ́n ló ṣe kíní ó wò pé á ah, kíní ilé ju bá ṣe ń sọ lọ kíní ilé ju bá ṣe ń sọ lọ so àpèjúwe pọ̀ jẹ́ ń tirẹ́rẹ́ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ìyẹn ò túmọ̀ sí pé tí àwọn olórí yẹn tábà ṣe tó takọ ẹ̀sìn á ní ó wà justified no kò ṣe máa ń justify nǹkan ṣe ṣùgbọ́n nǹkan bí ń bẹ tó ṣe yí pé ó kọjá àwọn àtàwà ń ta bá a ṣe máa ń sọ ó kọjá ẹ̀ ká fún alápèjúwe tó súnmọ́ dáadáa ní nàìjíríà yìí náà láwà táwọn kan ti sọ pé kí ni kan yọ subsidy àwọn kan ní kánmọ́ jẹ́ kíní kánmọ́ yọ wọ́n ṣe protest ìgbà táwọn atẹ́ ní kánmọ́ yọ náà padà dórí oyè wọ́n rí pé kíní kán yọ yẹn òun ni tó ṣe kíní òun ni tó dáa àpèjú ọwá pọ̀ jantirẹ́rẹ́ tó ṣe pé tó fi pé ò sí ń bẹ́ ló fi wò pé decision tán yẹn ó rọ́ng àwọn kan ní ká má bo okun wọ́n ṣe protest ìgbà táwọn náà dórí oyè tán gbọ́yé tí ìjọba tó ń fi ń kún owó náà nítorí káwọn èèyàn lè bá àmọ́ rí náà ní ah eléyìí kò lè lọ àsìkò ìgbà tí Fáṣọlá jẹ mínísà fún pàwà òun náà sọ iye ohun tí táwọn jẹ ní gbèsè táwọn fi ń kún kíní ah, ìwọ́n ní láti yọ so ìgbà tí ò ti dé bẹ́ẹ̀ èèyàn lè sọ nǹkan so ń gbà ní ti reality bá dán lórí yẹn ni ìrìnà ọ̀gá ah, kìíní òṣè fẹ́ ló kó fi dáa kí ẹ̀mọ́ farabalẹ̀ pàtàkì tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọba in tó ṣòro jù òní àti darí ìlú àti gọ́vàn ìlú in tó le jù ní tó bá ti ṣe kìíní tó bá ti gọ́vàn o opposition lónìí tó ṣe pé wọ́n tí ọ̀pọ̀lọpọ̀ náà bá débẹ̀ in tí wọ́n ṣe ó lè mọ́ yàtọ̀ sí táwọn tán bẹ́ẹ̀bẹ̀ ń sinà ṣe kí ni ó ń ṣe ṣùgbọ́n ní tẹ́sí bá ti yé ni yóò wo pé gbogbo yìí kankan náà nìyí àtiwọ́ tó wà ní orí oyè àtiwọ́ tó sí lórí oyè kò sí yàtọ̀ láàrin tẹ́bálẹ̀ ń takora yín ni ẹ̀kan ń takora yín káwa mọ owó fíìmù yìí ẹ́ kò túmọ̀ sí wípé torí pé wà òun takò yẹn ìwọ ni o lè fix the problem yìí kò túnmọ̀ sí pé wọ́n ni wà á fíksì problem tó bá débẹ̀ ìsídà kó wà wọ́sọ̀ ọ̀ kó ṣe pé kí ni kó wà níbi same level pẹ̀lú tí ẹni tó kúrò mẹ́ tó ṣe pé kí ni tí òun náà ṣe ṣùgbọ́n ti tiwa òun ni wípé tó bá tiẹ̀ nínà sí hà fún ẹni tó ń bẹ lórí oyè ó ń ṣe nǹkan tá a borí mímbàrí tó ṣe pé a máa lálàtẹ̀ rẹ̀ ìlálàtẹ̀ rẹ̀ lórí mímbàrí yẹn àwọn tá ń bá sọ̀rọ̀ la fi ń jí ẹ̀ ìrètí wọn àwọn kọ́là ń correct tẹ́lú yóò bọ́ sórí ibi facebook yóò mọ́ kọ́ gbogbo ẹ̀ ó yẹ kán ṣe báyìí ó yẹ kán ṣe báyìí ẹ̀kan ṣe gbogbo tó ń kọ yí àwọn kò dọ́dọ̀ tí wọ́n àwọn tán ka nǹkan tí òun kọ àwọn èèyàn ni òun jẹ́ against wọn sẹlòmí àkànlọ misbehave náà àwọn nǹkan tàwọn tó ń ka tó ń kọ ẹlòmí ó misbehave so lo fi jẹ́ wípé nínú islam wú àwọn nǹkan báyẹn kò ń ṣe nǹkan tí ó wà allowed so uh, marwan bin al-hakam kò gba nǹkan tí abu sa'id khudri tó yí ó sọ ó kọ̀ntínú pẹ̀lú kókó mọ́ kírun before akómọ ṣe khutba before kó tó kírun nígbà tó yá ni wọ́n padà wá change nǹkan yẹn nígbà tán ẹlòmí jẹ lẹ́yìn rẹ̀ wọ́n padà dá padà sí bó ṣe wà so ṣe ìsẹ́mù tẹ́mí alẹ́ rahmatullah wọ́n ní lára rízìn tí a nǹkan yẹn tó fi change ẹ̀ ó ní gbígbà tó bá láwọn ṣe kútbà fáwọn èèyàn ọ̀rọ̀ tí ó wúlò fáwọn èèyàn náà máa ń sọ so àwọn èèyàn máa ń dìde torí pé nǹkan tó kan àwọn èèyàn kọ́ ló so àwọn ó dìde so òun náà wá wo pé ẹ̀ẹ́gbọ́n tí mo fẹ́ sọ ń tú láti ṣẹ́nu lẹ́fẹ́ wá kí àbíkẹ́ tó kírun yẹn máa kọ́kọ́ ti ọ̀rọ̀ mi bọ̀ yín lára náà ìdí mo fẹ́ kẹ́ gbọ́ ẹ̀ẹ́gbọ́ so wàrọ́ kásọ̀ nàbí sọ̀lá asálàm lè mẹ́ṣẹ́ ìdàlẹ̀ ìdá àyẹ́jì sàìl khutba anábì yọ̀ǹda fún ẹni tí ó bá witness khutba láti ṣe kíni láti dùkú fún khutba wàyẹ́ zhaba ó dẹ̀ lè lọ náà tó wá wù ورخص لهم إذا وقع العيد يوم الجمعة أن يجتزئوا بصلاة العيد عن الجمعة ó dẹ̀ tún yọ̀nda fún wọn náà wípé tí ọjọ́ jùmọ́ àti ọjọ́ ìdì tán bá coincide wọ́n lè kí ìrun ìdì nìkan tán ní kí jùmọ́ so wakana yukari mutọ ikọ̀ yọmọ̀ ìdì anábi sallallahu alaihi a ma gbọ̀nà míì lọ mọ́ṣálásí Ah, yóò gbọ́nà kan lọ mọ́ṣáláṣí yóò gbọ́nà míì láti lọ síbi mùsọ́lárádà yóò dẹ̀ gba ọ̀nà míì padà sílé so wà rúyẹ annáwó kánà yukábir min sọláti fàjírí yóò ma'arafa ilẹ̀ asiri min ákìrí ayyami tashirik títí di átìrí ọjọ́ ìgbẹ̀yìn àyámù tashrik ìyìn ọjọ́ kẹtàlá a mọ́ sọ Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahil hamd ṣáàlá a máa ṣàlàyé lórí ilé ní ìgbà mi subhanaka lahumma Thank you wọ́n ní ọ̀dọ́ bá ní ìgbà tó ní ilé ní kí wọ́n ní gbogbo sí ìwà ẹ̀rọ tó rọ̀. Èyí nam a ìbéèrè ni pé àdìsí àárín rọjà láwọn àìní olóhùn jẹ rọjùnà nàzáà ẹni tí mádìí sábà máa jáde òun náà ni kí ọkùnrin kó máa ro nǹkan adùn so kí nǹkan máa jáde ní ara rẹ̀ so Ali radiyallahu anhu ó ní eléyà máa ṣẹlẹ̀ sóhun dáadáa so òun wá béèrè òun rán yẹn kan kó béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi òun ní kí al-Miqdad kí ó béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam ìmọ̀kánà ti bínátì torí pé òun fẹ́ béèrè direct torí pé ọmọ ànábì sallallahu alaihi wasallam ìyàwó òun ló jẹ́ so ojú tí wọn láti bèèrè dàrẹ́kì so ànábì sallallahu alaihi wasallam wá sọ fún wípé tawadda níbi ẹgbà wá kan ṣe àlùwàlá wá sí mazakira then fọ abẹ́rẹ̀ so ìbéèrè ni wípé ṣé èyí ó ṣàlùwàlá kó tó fọ abẹ́ ni àbíbáwò náà níbi àwọn ẹgbà wá mi ó ní kí ni kó fọ abẹ́ rẹ̀ kó ṣàlùwàlá eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n dúlé lórí mú ṣùgbọ́n ẹgbà wa ike ṣàlùwàlá kó fọ abẹ́ rẹ̀ eléyìí náà àwọn afá ní gbà wípé ìyẹn àwọn ọ̀gọ̀rọ̀ àwọn afá tí wọ́n ń sọ̀rọ̀ nípa wípé kéèyàn kọ́kọ́ fọ abẹ́ kó tó ṣe àlùwàlá wọ́n ní wáwù tó wà ń bẹ̀ kò túmọ̀ sí wípé lè tẹ̀síìbù ni tàbí pé fọ abẹ́ rẹ̀ àṣàlùwàlá kò fọ abẹ́ rẹ̀ kò túmọ̀ sí pé tó bá ṣe àlùwàlá tán wà ẹ̀ṣẹ̀ wá fọ so wá òun ẹni tó ń ṣe lè so n tó kàn dúró fún náà nílé láti ni pé wọ́n kàn fi so pọ̀ ni so ìtumọ̀ ẹ̀ náà ni pé ìtẹ̀lù màzàkírà fọ abẹ́ rẹ̀ wàtàwàgbà so àwọn míì sọ wípé kò míì èèyàn lè mú ẹ̀gbin kúrò lẹ́yìn ìgbà tó ṣàlù àlátán ó lè mú ẹ̀gbin kúrò lẹ́yìn ìgbà tó ṣe àlù àlátán nísìn mo ní àlù àlá so bí a bí ẹ̀gbin bí a mo wá tẹ bí ìgbẹ́ mọ́lẹ̀ lápẹjú àbí ìtọ̀ mọ́lẹ̀ ṣó ti bàlù àlá mi jẹ́ kò bàlù àlá mi jẹ́ fèyí tí máa kàn ṣe ni pé kí n fọ ẹsẹ̀ mi láti lè fi mú ẹ̀gbin yẹn kúrò abẹ́ni tó ṣàlù àlá lápẹjú ẹ̀ ń sìn ó padà wá rí wípé orí bí ẹ̀gbin ká ní bí ìgbẹ́ lápẹjú èmi ṣé kí n níbo yóò ta sí lára ní ìgbà tó ń ṣègbọ̀nsẹ̀ lápẹjú e ó padà wá rí ó rẹ̀ ti ṣàlùwàlá ṣé ó túnmọ̀ sí pàlùwàlá rẹ̀ ti bàjẹ́ ẹ̀ẹ́ yóò mú ẹ̀gbin yẹn náà kúrò torí pé ó ti ṣe àlùwàlá ó ti ṣe àlùwàlá náà níbi tí ìṣúwá wà ní wípé tí èèyàn bá ti ṣe àlùwàlá ẹniyàn ó padà wá rí ẹ̀gbin níbi ojú abẹ́rẹ̀ ó ṣàlùwàlá ó wá rẹ̀gbin lójú abẹ́rẹ̀ so ìyẹn gangan ni ibi tí yíò wà náà kí ló mọ́ mú wa ṣàlùwàlá nísìmú lálùwàlá kí ni ó mú mi rì ní àlùwàlá mi ìsílà kí n só àbí kí n tọ̀ àbí kí n ṣe gbọ̀nsẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí ó mú mi rì ní àlùwàlá mi tí ó jẹ́ kí ìlọrin ní àlùwàlá jọ́ràn yẹn so ìsó gangan sísó yẹn òun ni ó ṣe ìṣe àlùwàlá mi lọ́ràn yẹn títọ̀ gangan ni ó ṣe ìṣe àlùwàlá mi lọ́ràn yẹn ìṣe ìgbọ̀nsẹ̀ ni ó ṣe ṣíṣe àlùwàlá mi ní ọ̀ràn yẹn kò kí ń ṣe ẹ̀gbìn yẹn gangan ẹ̀gbìn yẹn gangan kọ́ mo pé ó klẹ̀ nísìnyí èèyàn ṣe ìgbọ̀nsẹ̀ kò wá rántí tábà ó wá lọ ṣàlùwàlá lẹ́yìn yẹn ó wá ṣàlùwàlá lẹ́yìn yẹn ṣó lálùwàlá ó lálùwàlá ṣùgbọ́n kù bí ó ṣe mú ẹ̀gbin tí ó ń bẹ ní ibi ara rẹ̀ so ẹ̀gbin yẹn ó ń bẹ níbi ojúdi rẹ̀ kò tí àtọ̀ láàrin kó ń bẹ lójúdi rẹ̀ tó ń bẹ níbi itan rẹ̀ àbó ń bẹ lórúkún rẹ̀ kókó ni pé ẹ̀gbin tó wà lára rẹ̀ yẹn ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ mú kúrò so ó wá kú bí ó ṣe mú kúrò tí ò ní fọwọ́ kan nǹkan ọmọkùnrin rẹ̀ tẹ́lẹ̀ àwọn àfá tí a bá lálùwà látẹ́lẹ̀ tó bá padà lọ fọwọ́ kan nǹkan ọmọkùnrin ó ṣe kí ni ibi ọmọkùnrin ṣó ti so eré abẹ̀yẹn òun níbi tí ó lè tún fẹ́ so mọ́ nǹkan tí apá abẹ́rẹ́ ni so ìyẹn ká yìí pé ó fẹ́ mú ẹ̀gbin kúrò mọ́bíù tó wà lára ẹ̀gbin ni mọ́bíù so ó ti wá ní àlùwàlá ànábì ní tàwádà ṣàlùwàlá wáksìn mazakira fọ nǹkan ọmọkùnrin rẹ̀ so àlùwàlá tó ṣe kí ló mú ṣàlùwàlá torí pé mọ́bíù jáde ṣùgbọ́n mọ́bíù yẹn gangan fún rẹ̀ kéèsì ọ̀tọ̀ yẹn ẹ̀gbin yẹn lọ́tọ̀ yẹn náà ń pè ní kíni nàjáàtà ṣùgbọ́n tó mú ṣàlùwàlá òun ní kíni alhadaf torí pé mọ́bíù jáde lára rẹ̀ so hadaf yàtọ̀ sí nàjáàtà hadaf ń tà fojú rí ni. So, ìtàkì kojú rí lápẹjúwe ń sin a ní hadasu akbar a ní azar tí ọkùnrin lápẹjú àbóbìnrin náà tó bá fi lè tí mọ̀ ní ìwọ̀n bá jáde lára rẹ̀ a ní o ti ní hadasu akbar ó lálọ́wà látẹ́lẹ̀ mọ̀ ní ìwà jáde lára rẹ̀ ìjáde mọ̀ ní ìyẹn ó ti sọ di ẹni tó ní hadas akbar alùwàlá nìkan ò rán mọ́ òṣèpá ó gbọ́dọ̀ lọ́wẹ̀ ṣùgbọ́n màníyù yẹn gangan fún rẹ̀ màníyù gangan tí a ń rí fútàn fojú wárí yẹn ni ṣe nàjátà ni kò ń ṣe nàjátà ní èyí tó tẹ́wọ̀n àìdájọ́ rẹ̀ yàtọ̀ sí ìdájọ́ ìtọ̀ wà àtẹni tó lábùwà látẹ́lẹ̀ tó bá lọ tọ̀ ìtọ̀ yẹn ti jẹ́ kó tàbí títọ̀ yẹn urination ó ti jẹ́ kó lùzà lù aláyẹn kéèsì ọ̀tọ̀ nìyẹn yóò tún àlù aláṣẹ dẹ́ni tótó yẹn náà tó ti yí nǹkan ọmọkùnrin ó gbọ́dọ̀ tún fọ ìtọ̀ kúrò torí pé ìtọ̀ ní ni ìtọ̀ jẹ́ nàjásà wáyé mọ̀ ní yóò kì í ṣe ṣùgbọ́n jíjáde mọ̀ ní yù àlùwàlá nìkan òòrùn èèyàn gbọ́dọ̀ wẹ̀ fún torí pé hadasu akbar lòun jíjáde ìtọ̀ lára hadasu agaru ni àlùwàlá nìyẹn ní láti ṣe ṣùgbọ́n ikọ̀ gangan fún rẹ̀ ní nàjásà ló èèyàn gbọ́dọ̀ mú kúrò so tàwọ́gbà ṣàlùwàlá waxid mazakirak ká ní kó implement ẹ̀ bẹ́ẹ̀ ṣàlùwàlá lẹ́yìn yẹn ó wá ṣe kí ni ó wá bí tissue paper láti lè fi numọ́víù kúrò ní ibi nǹkan ọmọkùnrin rẹ̀ kò so wallahu a'lam náà

torí pé ànábì sallallahu alaihi wasallam kò gbé mímbà rí jáde then ní ẹ̀yìn rẹ ntaari ni pé ó kírun lẹ́yìn rẹ̀ so pé ọpọlọpọ àwọn nǹkan níbẹ̀ tó ní ìdí ìfarabalẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun ti ṣe wá àti ó ti correct ìgbà mí ní èyàn á rí nǹkan bákan ẹlòmí àárí bá mi àti sọ fún wa rí ní àsìkò ìjọba Usman radiyallahu anhu níbi ọwọ́ bẹ̀rẹ̀ ìjọba rẹ̀ tó bá dẹ́mìnà ní àsìkò hajj ó mọ́ kí kọ́sùrù ráka méjì fún zoro ráka méjì fún asiri pọ̀ yí ẹ̀kan ó kí ìrùn pé ráka mẹ́rin fún zoro ráka mẹ́rin fún asiri ráka mẹ́rin fún ìṣá ibn masoud radiyallahu anhu lára àwọn àgbà sàábà lòun ó wò pé àrákà ah, mẹ́rin bó rákà mẹ́rin bó òun wò pé rákà méjì ni ó yẹ kó jẹ́ ó sọ tí òun mọ̀ ṣùgbọ́n Uthman wà convinced pẹ̀lú nǹkan yẹn ni ṣùgbọ́n ṣe ń bá Uthman kí èrùn yẹn ní rákà mẹ́rin náà so jẹ́ pé nínú Sahih Bukhari ọ̀sọ́ àbínú Sahih Muslim ó ń sọ wípé leita hajji min arba'i raka'at raka'atani mutaqabbalatani ó ní tí mo wish ni pé raka mẹ́rin tí mo kí lẹ́yìn usman ní kọlọmbà ń gba raka méjì so nínú sọ́nà àbí daoud àwọn ọmọ kí wọ́n sọ fún wípé ankarta ala usman rí àfáà wa ẹni tí usman ń ṣe ìyẹn ní kò lọ thumma sallaita ma'ahu ẹ̀dẹ̀ tún bá kí o ní alkhilaf shar alkhilaf shar kátùmọ̀ ẹjọ́ bára wa korú nǹkan báyìí ni ó wà wọ́sọ̀ so ó bá kí so bó wá ní ọ̀rọ̀ ó gbé mímbàrí kò gbé mímbàrí ó kọ́ mímbàrí kò kọ́ mímbàrí irun gangan ẹ́ Usman àti kíni àti tani àti Abdullahi Mas'ud wọn jọ rí nǹkan yẹn bákan náà so kí wọ́n ní reason tí usman fi kí rákà mẹ́rin lẹ́yìn tó ti ń kí rákà méjì tẹ́lẹ̀ Ibn Qayyim alayhi rahmatullah wọ́n mú nǹkan bí seven or eight reasons wá tó fi tó possible kò ṣe pé òun ni usman torí ẹ̀ fi kí irun pé lára nǹkan tán sọ òun ni pé ó fẹ́yàwó ní maka ẹni tó bá dẹ̀ fẹ́yàwó ń bì kan tó fẹ́yàwó ń bì kan ẹniyẹn tàbí tí ó fẹ́ àwọn síbì kan ẹniyẹn ti di ara ìlú bẹ̀yẹn dára nǹkan tí wọ́n mú wá àtìrísìn yẹn so ìwé ẹ̀dẹ̀ṣẹ̀ lásìkò Aisha náà òun náà travel tó ṣe yí pé sọ́dọ̀ fúráka méjì ó kíráka mẹ́rin Urwa bin ọmọ ẹ̀gbọ́n ìyàwó Aisha radiyallahu anha àwọn àbẹ̀lẹ̀kù kílé tó fi kí ìrún níraka mẹ́rin sọ́dọ̀ fúráka méjì oní tààwọ́lá ti kàmá tààwọ́lá usman tàwílù tí usman ṣe irú ẹ̀ ní aisha náà ṣe sọ àwọn kan mímọ níbi ìfarabalẹ̀ sọ àwọn afá wọ́n lè disagree lórí àwọn nǹkan mi nígbà mi so èèyàn afarabalẹ̀ láti lè fi áńdù irú àwọn nǹkan báyẹn so kò jẹ́ mi ẹ̀ ṣe jẹ́ now the last question náà ṣe obìnrin náà wọ ìwẹ̀ júmọ́ ìwẹ̀ júmọ́ kì í ṣe ọ̀ranyàn fún obìnrin torí pé kí lórúkọ ẹ̀ ìwẹ̀ ìrun júmọ̀ àgbẹ̀gbẹ̀ òkè ń ṣe ọ̀ràn àyàn fún wọn ṣùgbọ́n táwọn bá máa lọ so ìlà tí wọ́n torí ẹ̀ nìkan máa wẹ ìwẹ̀ júmọ̀ ìlà ẹ̀ náà yóò fẹ́ affect àwọn náà torí pé anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ kan orí àwọn èèyàn tó ṣe wípé wọ́n wà nù mọ́ṣáláṣí tán ti bí iṣẹ́ bọ̀ dárí sínú mọ́ṣáláṣí àwọn ẹ̀yẹ́ ti lọ ṣe tán ti làágùn so bí ẹni pé mọ́ṣáláṣí wọ́n ń ogun gan anábi wá ní láwí kàtàkùn yóò mi kùn ààbà kò bá dá tẹbá tí ń bọ̀ wá kẹmọ wẹ̀ fún ọjọ́ òní so obìnrin tó ẹkùn náà fẹ́ wá fún jùmọ́ so yóò dá kóhun náà ṣe kí kó wẹ̀ so kò jẹ́ bí ẹ̀ ṣe jẹ́ wallahu a'lam náà wọ́n ni kọ́ ṣe lórúkọ pé àpàlà àwọn ọmọ rẹ̀ ní bíbí àti wọn ọ̀rẹ́ gbọ́ ẹni lójú wọn pé ilé ìsúná wọn máa tàbí pé ojú owó ìsúná ìsúná nígbà wọ̀nyẹn náà ṣé a máa ṣe ojú pẹ̀lú wa ní abá báwọn á gbé gbàgbé ìjàmbá wa káwọn á gbé ọmọ ìlú àti ìjàmbá ṣe bẹ̀rẹ̀ nam nam a ẹ̀kí dá aláàpọ̀ ẹ̀nà ìbéèrè pé àwọn tí a mọ̀nú àwọn àfá tó ṣe pé wọ́n tẹ́lù sínú bíbíà tó ṣe ní wọ́n fẹ́ gbọ́ anything sunna táwa ń gbé wá fún wa ní gbígbóná táwa náà lè mọ̀ gbé wọn pé ní gbígbóná fún wọn padà àbí táwa ń gbé gbígbóná fún wọn padà ẹni ṣé ẹ túmọ̀ sí pé a ti ń ṣe ìkọjá àlà àbí bóyí náà ó dìpẹ́ǹdì ká lè máwọn èèyàn tí wọ́n bá ń lè mọ́ wa ó mọ́ dìpẹ́ǹ lórí bóò làwa náà ṣe ní ṣáúkàtì láṣe lágbára sí láwùjọ téèyàn ò bá lágbára ní àwùjọ èèyàn á tẹ̀ náà ni ṣùgbọ́n tẹ bá ní agbára láwùjọ èyí ò ní jẹ́ káwọn oníbíbí àti mi so torí pé kí ni súnnà ó gbọ́dọ̀ rinlẹ̀ so táàbá wá ní agbára àátẹ̀ jẹ́ẹ́jẹ́ náà ni títí dìgbà tí súnà ó fi ní ṣáúká ilé ní ìlànà anábíwá muhammad sallallahu alayhi wa sallam náà màá máa sọ dodo tí wá o ṣùgbọ́n bó ṣe yí pé òkè àání àwa náà máa dàrú nǹkan kan mọ́ra wọn nǹkan yẹn lè mọ́ jẹ́ kí súnà gúrò ní àwùjọ tí àwọn èèyàn bá ti ń ṣerú nǹkan bẹ́ẹ̀ so torí ẹ̀ àwọn tí wọ́n bá dàgbà nínú súnnà tí wọ́n ti rinlẹ̀ mú mọ̀ súnnà bí wọ́n ṣe áńdù nǹkan máa yàtọ̀ sí bí ọ̀dọ́ ṣe áńdù rẹ̀ bí wọ́n ṣe áńdù nǹkan máa yàtọ̀ sí kíní bí ọ̀dọ́ ṣe áńdù rẹ̀ so eléyìí tó pàtàkì ni láti lè jẹ́ kí súnnà grow náà ìyẹn ò túmọ̀ sí pé kéèyàn yẹn mọ ẹni tó jẹ́ òdodo kọ́ wọn ṣùgbọ́n yẹn máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ so kò jẹ́ bí ẹṣì jẹ́ wallahu a'lam Ìgbọ́n ó ní ẹ̀rọ ìwé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà ìgbọ̀n ọ̀pọ̀ ilé túmọ̀ sí pé ọ̀n fa wọn látàrí ẹ̀ nígbà wọn máa bẹ̀rẹ̀ ká bá ń tún lẹ́yìn sọ ṣé ká máa tún lọ bẹ́ẹ̀ náà àbí àtúwọ́lẹ̀ àwọn ọdún náà náà ìbéèrè ò ní pé lára nǹkan tí àwọn afẹ́ ti jẹ́ kó yé wa ní ìbámu pẹ̀lú hadith anabi sallallahu alaihi wasallam onígbé tá bá rúkú ká lè rúkú ká ṣe al-i'tidal ká dìde upright kó mọ́ ṣe pé bá ṣe lè dé bí roko àní tí ìnàró tán kátìmí táàtì wá lọ sí ìsàlẹ̀ bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe máa ṣe so alẹ́ni tó bá ṣe léyìí kò nírun so ìmáàmù tó ń ṣerú eléyìí fún àwọn èèyàn ṣàlékírun lẹ́yìn rẹ̀ àlékírun lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n àní firú mọ́mù náà lẹ́ àátráì láti ṣe wáàtí fún un láti pàkíyèsí ẹ tọ́lọ̀ bá ní kó change alhamdulillah tí ò bá change ẹ́ so à á pàkíyèsí àwọn èèyàn sọ́ra tí wọ́n ní wọ́n kírun lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ kò ń jẹ́ pé èèyàn nìkan lè yàn ó ní kírun lẹ́yìn rẹ̀ èèyàn ó bá àwọn èèyàn sọ̀rọ̀ náà pẹ̀lú ìfarabalẹ̀ so òṣùwọ́n kí èèyàn tó dé lẹ́gùn yẹn ìmọ̀ọ́mù gangan lè yàn ó pàkíyèsí ní ọ̀nà tí ó tutù tí a lè fi wíni áti rẹ̀ pé àbáyìbáyìbáyì ní tí Ànábì sallallahu alaihi wasallam sọ fún arákùnrin tí ó kírun tí ó ṣe mistake ni so kò jẹ́ bí àárín ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó bá ń tí sí pé bóun ṣe wọn kító nìyẹn so fọlákàrà mọ̀ a ní láti bọ̀wọ̀ rẹ̀ nílẹ́bù pé a máa ṣe kí ni a máa lálàá sí ìrun títí wa àbí lálàá sí àwọn èèyàn kò ó ṣe jẹ́ wallahu a'lam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 الله